أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó fi ìfẹ́ rẹ̀ láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra umdatul ahkam kí ọlọ́run ọba kí ó dúró pẹ̀lú wa a ó bẹ̀rẹ̀ lórí àdífi 24 حديث عن عبادة بن تميم عن عبد الله بن زيد بن عاصم المازني قال شكي إلى النبي إلى النبي صلى الله عليه وسلم الرجل يخيل إليه أنه يجد الشيء في الصلاة فقال لا ينصرف حتى يسمع صوتا أو يجد ريحا حديثي أقبالات يدى عبادة أما تميم هنا أقبالات يدى عبد الله بن زيد العاصم المازني ó ní ṣúkìá ila nàbí sallallahu alayhi wa sallam ẹnìkan ó ó sunkún lọ bá nàbí sallallahu alayhi wa sallam àbí ó gbé ẹjọ́ wá àbí ó wá ṣèbéèrè ohun tó ń dà láàmú tó fẹ́ mọ̀ arrajulu yukhayyalu ilayhi annahu yajidu shay'an fi salat arákùnrin kan tó yẹ pé tí ó bá wà nínú òun yóò máa wò ó gẹ́gẹ́ bí ìgbà pé nǹkan kan jáde láti ara òun yálà ojú ara bíi bí ìgbà tó yẹ pé ẹ̀fúùfù ń jáde láti ojú ara òun. فقال لا ينصرف حتى يسمع صوتا أو يجد ريحا òní anabi sàn sàlẹ̀ bá sọ fún mi pé kó má fi irun rẹ̀ lẹ̀ àyàfi ìgbà tí ó bá gbọ́ ohun wípé òun so àbí ó gbóòórùn wípé òun so ìgbà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ wá fi irun rẹ̀ lẹ̀ láti lọ ṣe àlùwàlá míì torí àti kírun ṣùgbọ́n exaggeration lásán bí ìgbà tí nǹkan jáde bí ìgbà tí nǹkan jáde kò sí dájú sáká rẹ̀ èèyàn ò ní fìrun lẹ̀ torí irú eléyìí èèyàn mọ̀ pé kéèyàn mọ̀ pé èṣù. E ló fẹ́ ba ìjọsìn rẹ̀ jẹ́ hadithi àwọn àǹfààní tó pọ̀ ó wà nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ ó ní pé ìdájọ́ yìí ìdájọ́ gbogbogbò ní pátá kò dá lórí arákùnrin tó ṣe béèrè kò sì dá lórí àwọn tí wọ́n wà ń bẹ̀ nígbà tí anabi sàlám rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń rí bí ìgbà tí nǹkan kan jáde lójú ara òun tí ò ní dájú sáká rẹ̀ kó wọ́n fi irun rẹ̀ sílẹ̀ torí pé ọ̀pọ̀ ọgbà èṣù òun ló máa ń fi ojú ara rẹ̀ ṣeré sódà tí ó fi ba ìjọsìn rẹ̀ jẹ́ fún un. sọ èyí tó fi hàn ó ní ẹgbàwọ́ ọ̀rọ̀ lórí àdísì tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ Abu Huraira tí anabi sallallahu alayhi wa sallam tó sọ wípé idha wajada ahadakum fi batnihi shay'a ẹnikẹ́ni nínú yín tó bá rí i pé nǹkan kan kùn nínú òun fa ashkala alayhi ó wá rújú ma lójú akhraja minhu shay'an am la nǹkan kan jáde ní àti ojú ara wọn àbí nǹkan kan ó jáde ìgbà míì ó lè jẹ́ pé bí ìtọ̀lẹ̀ yẹn máa wò ọ̀pọ̀ ọgbà bí iṣó anabi ni fala yakhrujanna minal masjid kó má ṣe jáde kó ní láti inú mọ́ṣáláṣí èyí ni pé kó fìrun rẹ̀ lẹ̀ kó lọ ti torí rẹ̀ ṣàlùwàlá hatta yasma sautan àyàfìgbà tí ó bá gbọ́ ohùn pé òun so aw yajida rihan àbí kó gbọ́ òórùn pé ìsòórùn látara òun eléyìí ni àrídájú ṣùgbọ́n exaggeration lásán kò ní mú kí èèyàn fi ìjọsìn rẹ̀ lẹ̀ ìdí tíru eléyìí máa fi ń wá lọ́pọ̀ ọgbà ó ní wàsíwàsí láti ọ̀dọ̀ ṣèitán láti ọ̀dọ̀ èṣù láti fi bà iṣẹ́ èèyàn jẹ́ torí pé anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú ẹgbà wọ́ọ̀rọ̀ kan wípé inna shaitana yati ahadakum wa huwa fi salati dájú sáká èṣù máa ń wá sí ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan yín nígbà tí ó bá wà nínú òun fayakhudhu sha'ratan min duburihi yóò wá mú irun kíláàtì ojú ara rẹ̀ fayamudduha fayara annahu qad ahdatha nígbà tí ó bá fa irun lájáde láti ojú rẹ̀ yóò wá máa wo bí ìgbà tó yẹ pé àlùwàlá òun já anabi ni fala yansarifanna kọ́mọ̀ sí fìrun rẹ̀ lẹ̀ kó jáde lọ sí àlùwàlá mi hatta yasma sautan àfìgbà tí ó bá gbọ́ ohun ìsó náà aw yajida rihan àbí kó gbóhùn ìsó náà so eléyìí fi hàn pé ntírú ẹ̀ máa fi ń ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ èṣù ni láti fi ba iṣẹ́ èèyàn jẹ́ nínú ẹgbà ọ̀rọ̀ mi àrẹ́bí ni inna ṣaitana yati ahadakum wa huwa fi salati dájú sáká èṣù máa ń wá ń bá ẹnìkọ̀ọ̀kan yín nígbà tí ń bá ń kírun fayulbisu alayhi salatahu yóò wá da ojú òun rẹ̀ rú hatta la yadri títí yóò kò ní fi máa raka melo lo kiri ma man sele so iru re na esu na ni man da iru ele te yon bi ni man ah, gba raka meta lo nki abi raka meri raka meji lo nki abi raka meta so esu oni man fa iru e so anytime ti iru yin ba sele e yon fi nto ba daju le yon fi sise sugbe yen te yan se meji lori eyan so for example ẹni tí ń ṣe èméjì pé rákà méjì lòun kí àbí mẹ́ta èwo ló dájú nù èwo ló dájú nù ẹ̀ èèyàn ń ṣe èméjì rákà méjì lòun ké lòun kí àbí mẹ́ta èwo ló dájú nù ẹ̀ méjì ló dájú so yóò wá wò pé méjì lòun kí yóò sọ èyí tó ń ṣe èméjì lórí ẹ̀ nù. No bákan náà ẹni tó ń ṣe èméjì pé rákà mẹ́ta lòún kí àbí mẹ́rin èyí tó dájú ni pé rákà méjì ìgbà míì èèyàn lè ṣe èméjì lè pé tó ń lálù àlá àbí òun ò ní ẹni ó sàlùwàlá ní ìsìn tó wọ mọ́ṣáláṣí tó wá fẹ́ kírun wọ́n wá ronú pé ṣé àlùwàlá òun já àbí ọ̀já kí ni tó dájú nù ẹ̀ ntọ́jádú ni pé ó sàlùwàlá so èyí tí ń ṣe èméjì bọ́ yọjá kọjá yọkàn sọnù ni. So, so èyí tí èyàn tó dájú nù ẹ̀ lèyàn ó fi ṣiṣẹ́ èyàn sọ iyèméjì yẹn nù láti fi láti fi jẹ́ kí èṣù kó ṣe kó kó àbámà kó má fi jèrè ní tó fẹ́ ìdínú tí ààrẹ sàlá sàlám tó ní nígbà irú ẹ̀ bá ṣẹlẹ̀ nù un kéèyàn ṣe raka raka méjì àmì sùjádà méjì torí asáhù. As láti fi sọ èṣù ní kó fi kó àbámọ̀ wípé òun ò jèrè tó ń fẹ́ ṣe tó tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ wípé raka méjì lèyàn raka mẹ́ta lèyàn kírun so raka méjì i mean sùjádà méjì téèyàn ṣe ti sùjúdù sáà wọn ò fi lẹ èṣù lóko débi pé wọ́n ní nígbà tí èèyàn bá ṣe sùjádà yẹn èso wọn sáré débi tó tó jìnnà sí ẹni tó ṣe sùjádà náà yóò wá máa yóò wá máa wú ipe ọlọ́run pa òun láṣẹ láti ṣe sùjádà òun ò ṣe ọlọ́run pa ọmọ ànábì ádámà láti ṣe sùjádà àwọn ṣe ọlọ́run pa òun láṣẹ láti ṣe sùjádà òun ò ṣe òun dorí ibú òun dolórí ibú ọlọ́run pa ọmọ ànábì ádámà láti ṣe sùjádà ó ṣe sùjádà ó dolórí rẹ̀ so èyí ni sùjúdù sáàwù tí ọlọ́run tí anabi sàlá sàlám tó pa wá láti àti ṣe tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ nù wọn gbogbo ògbà èṣù ló máa fẹ́ ń ba iṣẹ́ èèyàn jẹ́ irú ẹ̀ náà ó ṣẹlẹ̀ sí anabi muhammad sallallahu alayhi wa sallam ó máa ń ṣẹlẹ̀ sí anabi torí pé láti jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún àwa ọmọlẹ́yìn rẹ̀ anabi ni inna shaytana arada li fàṣẹdà àlẹyẹ yẹkta sọlẹtì dájúdájú èṣù ó wá bá mi nínú òun débi pé ó fún mọ́ mi kí ó lè já ìrun mi fa amkanani Allahu minhu ọlọ́run wá fi mí ṣẹ́gun rẹ̀ ọlọ́run jẹ́ kí n ju agbára rẹ̀ lọ fàdà àtúwù ni mo bá fún lọ́rùn ولقد هممت أن uthiqa ila sariyati hatta tusbihu débi pé mo gbèrò àti súnmọ́lẹ̀ níbi sáríyà mọ́sálásí irú òpó báyìí títí tí ó fi dilẹ̀ mọ́tẹ́ wàá rí i fantanzuru ilayhi tẹ́ máa rí tẹ́ máa wò ó fadhakartu qawla Sulaiman alayhi ó ní mo ọ̀rọ̀ anabi Sulaiman tó sọ fọlọ́n pé rabbi habli mulkan la yanbaghi li ahadin min ba'di ìwọ ọlọ́run fún mi ní ipò àti ọlá tí ò yẹ fẹ́ni kankan lẹ́yìn mi ànábì ni àdúrà yìí ló rántí faraddahu Allahu khashi'a ànábì bá lòun filẹ̀ lọ́lọ́run bá dá padà kúrò ládọ́rọ́ lẹ́ni tí ó jèrè ntọ́fẹ́ ṣe iṣẹ́ tó fẹ́ ṣe ni láti da irun mọ́ ànábì sallallahu alaihi wasallam lójú so ṣùgbọ́n kò jèrè ntí ó fẹ́ ṣe. so ìdínú tó pé ànábì sallallahu alaihi wasallam nígbà tí ó bá gbẹ̀rùn ó máa ń ṣe a'udhu billahi as-sami'il alim minash shaitanir rajim min hamzihi wa nafthihi wa nafathihi torí láti fi léèsù jìnnà kúrò níbi iṣẹ́ ìbádà ó rí pé ọ̀pọ̀ ọgbà tí anabi sàlá sàlám bá ṣe allahu akbar yọ dalẹ fẹ́ẹ́rẹ́fẹ́ kó tó di pé yọ bẹ̀rẹ̀ sí kéwú so irú àwọn àdúrà yìí ó ní anabi sàlá sàlám máa ń ṣe torí àti lé èṣù kúrò jìnnà sí èèyàn nígbà tí wọn bá fẹ́ bá Ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ so anabi máa ń sọ pé wọ Ọlọ́run mọsádìọ kúrò níbi ọwọ́ èṣù níbi ikú rẹ̀ èyí ni pé tí ó ṣekú pààyàn àbí àwọn nǹkan tí máa ń ṣe ojú tó máa ń soni lójú ròrò bí orin àti ìgbéraga èṣù gbogbo ẹ̀ ó ní anabi sàlá máa ń ṣe ló máa ń sádi ọlọ́run kúrò níbi irú àwọn nǹkan báyìí so eléyìí fi hàn pé orin iṣẹ́ èṣù ni eléyìí fi hàn pé ìgbéraga ó wà nínú iṣẹ́ èṣù kìí ṣe iṣẹ́ mùsùlùmí ni. bákan náà hadithi àwọn afa wọn sọ di qaida that is a uh, method tí a lè fi máa arrive lórí ìdájọ́ léè tó pọ̀ ó ní pé al-yaqin la yazulu ohun tó dájú kò lè ti. i mean eh, ẹ n tá à ń ṣe lórí ẹ kò lè ti n tó dájú kú i mean kò lè ti n tó dájú sọnù so òṣùwọ̀n yìí ni yóò máa fi wọn gbogbo àwọn nǹkan míì tó bá jọmọ́ rú nǹkan báyìí so tí èèyàn bá ń ṣe yẹ méjì lórí nǹkan èèyàn ó lo ohun tí ó dájú èèyàn sọ iye méjì nù. torí ìdí èyí ẹnikẹ́ni tí. ọba dá lójú pé òun ṣe òun mara tọ́wá ń ṣe èméjì pé bọ́yá òun ò ní ìmara àbó òun wà ní ìmara ohun tó dájú ni pé ó wà ní ìmara bákan náà nídàkejì ẹni tó ń ṣe iyèméjì pé òun ò mara i mean ẹni tó ẹni tó ní àrídájú pé òun ò ṣe ìmara bọ́yá àlùwàlá àbí ó ṣe jánábà ó ti wẹ̀ ó wá ń ṣe èméjì pé òun wẹ̀ àbí òun ò so ń tọ́ dájú ni pé ó wẹ̀ tó bá sàlùwàlá náà ni ń tọ́ dájú ni pé ó ṣe àlùwàlá iye méjì àlùwàlá já àlùwàlá ò jáhùn èèyàn sọnù so eléyìí ó kó gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan míì sínú bákan náà nínú àdìsí ó fi hàn pé kéèyàn máa ṣèbéèrè tí ó bá rúyàn lójú nínú ẹ̀sìn arákùnrin yìí kótó di kó ṣèbéèrè lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní gbogbo ìgbà tí kínní tó bá ti dé bá nù yóò fìrún lẹ̀ yóò lọ sàlùwàlá ìgbà míì yóò ṣe àlùwàlá lẹ́ẹ̀mẹrin márùn kótó di kó rírun kí wọ́n á tó di kó béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam so tí ó ṣe béèrè ni bí ó ṣe máa kọ̀ntínú àti máa fúnra rẹ̀ ní wàhálà nù ṣùgbọ́n gbà tó ṣe béèrè ní ìsìn orí ọ̀nà àríbáyọ so ìbéèrè ó ṣe pàtàkì nínú ẹ̀sìn kódà kọjá pé ntí yẹn máa ń tijú àti béèrè ni kéèyàn ó béèrè inna Allaha la yastahi min al-haq. so bákan náà nínú àdìsí yóò fi dájú pé iṣó àbí kéèyàn ọgbọ́n kankan tó ń jáde láti láti ojú ara rẹ̀ ó máa ń já àlùwàlá téèyàn bá rí àrídájú rẹ̀ so ṣùgbọ́n téèyàn ò bá rí àrídájú rẹ̀ èèyàn sọ iyèméjì nù. hadithi èyí tó tẹ̀lé an umm binti mihsan al-asadiyya. أنها أتت بابن لها صغير لم يأكل الطعام إلى رسول الله صلى الله عليه وسلم فأجلسه في حجره فبال على ثوبه فدعا بماء فنضحه على ثوبه ولم يكسله ẹgbàwọrọ yìí agbàwọ láti ọ̀dọ̀ umu qais ọmọ muhsin al-asadiya ọmọ ya ukasha ibnu muhsin ọ̀kan nínú àwọn bani asad ó wà nínú àwọn muhajirat tí wọ́n kọ́kọ́ gba ẹ̀sìn nígbà tí ọlọ́run rán anabi muhammad sallallahu alayhi wa sallam ó sì ṣe mùbáyàá pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam nígbà tí ọlọ́run pa àwọn obìnrin láṣẹ láti ṣe mùbáyàá fún anabi sallallahu alayhi wa sallam ó wà nínú àwọn aṣíwájú tí wọ́n kọ́kọ́ ṣe mùbáyàá pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam sọ ọ ní anaha atat bibni laha saghirin ó gbé ọmọ rẹ̀ kékeré wá sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam lam yakul at-ta'am kò tí ì bẹ̀rẹ̀ sí jẹun èyí ni pé ọmú ni mu kò tí ì bẹ̀rẹ̀ sí jẹun kankan fàjìlẹ́sàwù fi hijiri lànàbí sàlám ló bá gbé sórí ẹsẹ̀ rẹ̀ orí itan rẹ̀ fàbálẹ̀ àlàfẹ́ òbí lọ́ba tọ̀ sí ara aṣọ ànábi sallallahu alayhi wa sallam fada'a bima'in fanadahu ala thawbi lànàbí bá ní wọ́n bọ̀ ń bomi wá ó wá ń wọn sórí ibi tí ọmọ yẹn tọ̀ sí walam yaksilhu kò fọ aṣọ náà èyí ni pé kó mú ibi tí ọmọ tọ̀ sí kó fọ kó fọwọ́ gbó kó fọwọ́ kàn fi omi wọn ni so àdìsí alákọ̀ọ́kọ́ ó ní pé àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n máa ń gbé ọmọ wọn wá sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam torí albarka láti rí albarka anabi sallallahu alayhi wa sallam bákan náà láti ṣe tàhníìkì fún wọn ọmọ tásásẹ̀ bíi kó tó di pé nǹkan kan wọ inú rẹ̀ wọ́n gbé wá sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi yóò jẹ nǹkan kan lẹ́nu bíi dẹ́bínú yóò fi sí ẹnu ọmọ yẹn kó fi jẹ́ pé ohun tí ó kọ́kọ́ wọnú kun ọmọ náà ó ní nǹkan tó dùn yẹn papọ̀ mọ́ itọ́ anabi sallallahu alayhi wa sallam alalbarika so ìdí nu tí àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam tó fi máa ń gbé ọmọ wá sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi sì máa ń fọ ó máa wọn ó máa ń wọn tọwọ́ tẹsẹ̀ pẹ̀lú dùnnú torí pé ọlọ́run aláàánú fún gbogbo àlùmọ́ arábìnrin gbé ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ bí wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kò tí ì bẹ̀rẹ̀ sí jẹun ọmú ní mu ọmọ yẹn wá tọ̀ sórí sórí ẹsẹ̀ anabi sallallahu alayhi wa sallam tí a bá wò ó rí pé anabi ò sáré gbé ọmọ kú wípé kọ́mọ tọ̀ sóhun lára báwo la anabi ó ṣe gbọ́ ọmọ kékeré kúrò pé kọ́mọ tọ̀ sóhun lára ẹni tí ó tọ̀ sí inú mọ́ṣáláṣí táwọn èèyàn dìde pé kí ló dé tọ́ntọ̀ sí anábì ni wọ́n fi ilẹ̀ ká wáyé pé ọmọ kékeré tí ó mọ nǹkan kan so ohun tí a mọ̀ ni pé ìtọ̀ tó bá wà ní ara èèyàn èèyàn máa fọ̀ so ìdájọ́ tuntun ló jẹ́ fún àwọn sàárẹ̀ anábì sàlẹ̀ sàlẹ̀ wípé anábì ọ̀fọ̀ bẹ̀ ó fi omi wọn ni. So, so eléyìí yóò wá mú kí ló fà tó fi jẹ́ pé wọ́n fi omi wọn ni wọn ò fọ́ àkọ́kọ́ ìdáhùn ni pé ọmọ yìí ti bẹ̀rẹ̀ sí jẹ oúnjẹ ìdínú tó ẹntẹ́ tó gba ó ní lẹ́mí àkọlù tààrù kò tí bẹ̀rẹ̀ sí jẹun eléyìí fi hàn pé tó bá yẹ pé ọmọ bá bẹ̀rẹ̀ sí jẹun nǹkan mí ìyàtọ̀ sọ mú kódà tó bá mú papọ̀ mú oúnjẹ tó wá jẹ́ pé oúnjẹ yẹn lọ́fẹ̀ẹ́ pọ̀ ju ọmú múmu lọ ó ti di ìdájọ́ ẹnìkan kan nù wa ó ti ìdájọ́ rẹ̀ bí ìdájọ́ ẹni tó ti dàgbà ni so tó bá tọ̀ sí ara èèyàn ń gbà mí lẹ́yìn ìdáyàtọ̀ sí pé ọkùnrin lélẹ̀ àbóbìnrin lélẹ̀ á fọ àyè náà nítorí pé ọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí jẹun ṣùgbọ́n gbà tí o ti bẹ̀rẹ̀ sí jẹ nǹkan kan ọmú nìkan ní mu so ìdí nu tá fi fi omi wọn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ọmọ tí tí ò tí bẹ̀rẹ̀ sí jẹun yẹn ṣé bóṣobìnrin bọ́sọkùnrin nǹkan kan náà ni wọ́n èèyàn ó fi omi wọn ni àá tọ́ ẹ pé obìnrin ni wọ́n fọ̀ kódà bí ò tí bẹ̀rẹ̀ sí jẹun fífọ̀ lèèyàn fọ̀ ìdájọ́ títí ẹ̀ ìdájọ́ àgbàlagbà ni torí pé anabi sàlá wọn ni yuksalu min bawli jariya wa yurashu min bawli al-ghulam a fọ ìtọ̀ ọmọ kékeré obìnrin ṣùgbọ́n a fi omi wọn ọmọ kékeré ọkùnrin so eléyìí fi hàn pé ìdájọ́ wọn tí wọn bá ti mú tí wọn ti bá ti jẹun ìdájọ́ obìnrin bí ìdájọ́ ẹni tó ti bẹ̀rẹ̀ sí jẹun ni ẹn tí dájọ́ yẹ yàtọ̀ náà ni ọkùnrin tí ó ti bẹ̀rẹ̀ sí jẹ nǹkan kan ó láfi omi wọn a ó rí i pé àwọn ìyá wa wọ́n ti sọ di gbogbogbò obìnrin ni o ọkùnrin ni o tọ́bátọ̀ wọn fi omi wọn ni lóòótọ́ lóòótọ́ àwọn àfáà míì náà wọ́n lọ lórí pé ọmọ tí ìbá tí ìbẹ̀rẹ̀ sí jẹun láì dá wọn yàtọ̀ pọ́kùnrin lélẹ̀ àbóbìnrin lélẹ̀ omi láàfin wọn wọn ṣùgbọ́n ohun tó hàn nínú tó wá nínú súnà ó ní pé ìdájọ́ ìtọ̀ ọmọdé lọ́kùnrin ó yàtọ̀ sí ìtọ̀ ọmọdé lóbìnrin wọ́n bi imam shafi'i ìpè kí ló fà á ṣebí nǹkan kan náà ni wọn ọmọdé kan náà ni wọn wọn bẹ̀rẹ̀ sí í jẹun ó ní ìdí ni pé ọlọ́run ànábì adam láti ara ẹrẹ̀fọ̀ àti ara ẹran ṣùgbọ́n ọlọ́run dá Hawawu láti ara ẹran ànábì Adam àti ẹ̀jẹ̀ rẹ̀ so a ó rí i pé ìdájọ́ rẹ̀ fọ̀ ọ yàtọ̀ sí ìdájọ́ ẹran àti ẹ̀jẹ̀ so ìdínú tó fi ní ìtọ̀ obìnrin ó wà more acid ju ìtọ̀ ọkùnrin lọ so ìdínú tó fi jẹ́ pé ìtọ̀ ọkùnrin á fi omi wọn ni. So, torí tọ́ rẹ̀ ò tí ì jẹ́ nǹkan kan gbà náà òtọ́ yẹn ó ń derive wá láti ara ọmú ọmú ìyẹ́ ọmú ìyẹ́ dẹ̀ ní ohun tó má ni so wọ́n ní n tó fa nìyẹn èyí ni àwọn ìyàtọ̀ tí àwọn afa àmúwá pàápàá jùlọ tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ Imam Shafi tó ń ti bẹ́ẹ̀ náà tí a bá rí àṣẹ láti ọ̀dọ̀ anabi sallam àmọ́ hikma tó wà ń bẹ́ẹ̀ àmọ́ hikma tó wà ń bẹ ohun tó dáa fún wa náà láti láti mú lò láti fi ṣiṣẹ́ eléyìí ni tí a ta fẹ́ pẹ̀lú mùsùlùmí. naam hadithi iwájú ètò ọgbà wa láti ọ̀dọ̀ aisha ummul mu'minin radiyallahu anha anna nabiyya sallallahu alayhi wa sallam utiya bi fabala ala thawbihi. فدعا بماء فأتبعه إياه ولمسلم فأتبعه بوله ولم يكسله إلينا بحديث على ققني وبالات ودعا عائشة يا نبي محمد صلى الله عليه وسلم ìyá àwọn mùmìnì ó ní wọ́n gbé ọmọ kékeré wá sí ọ̀dọ̀ anabi sàlọ́sàlám ọmọ náà wá tọ̀ sí orí aṣọ anabi sàlọ́sàlám anabi bá ní kí wọ́n gbé kí wọ́n bu omi wá ọ wá fi omi hàn ó fi wọn ibi tí ìtàn yẹn dé riwaya muslim fatbaahu bawulahu walam yaksilu ó fi omi wọn ibi ìtọ̀ ọmọ náà wọn ò fọ̀ so riwaya muslim yẹn lafzu rẹ̀ yìí ni pé èyí ni pé ìgbàwọ́rọ̀ náà ó wá bí báyìí pé wọ́n gbé ọmọ kékeré wá láti wá fún anabi sallallahu alayhi wa sallam kana yu'ta bis-sibyani fayad'u lahum wọ́n máa ń gbé ọmọ wá sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam yóò ṣe àdúrà fún wa fa utiya bi sabiyyin fabala ala thawbi wọ́n á gbé ọmọ kékeré kan wá ó wá tọ̀ sórí aṣọ rẹ̀ fada'a bima'in fa'atba'ahu iya tó eléyìí fi hàn kí ni ìdí tí wọ́n fi máa ń gbé ọmọ wá sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi tọ ìbéèrè tí ó wáyé ń sìn ni pé nígbà tí àwọn sàbẹ̀ anabi sàlẹ̀ sàlẹ̀ tó ń ṣe irú yẹn ṣé àwa náà lè ṣe bí ìmáàmù wa ń ṣe tá a bá bímọ ká gbé ọmọ lọ sọ́dọ̀ wọn pé tọ̀ ẹ bá a ṣàdúrà fọmọ ẹ bá a ṣe tàníìkì rẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni pé àwọn afáàní ohun tó dájú tí ò sí iyèméjì ń bẹ̀ ni pé ìdájọ́ yìí orí ànábì torí pé anabi ni wọ́n ń wá alibarika rẹ̀ kò sẹ́ni kankan tí a lè rí alibarika lára rẹ̀ ju anabi sallallahu alayhi wa sallam lọ. tahniki yìí sunna ni ẹnikẹ́ni ló lè ṣe ìdí ni pé lẹ́yìn ìgbà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam tó kú láyé a ò máa rí kí àwọn sàhábí àti àwọn tàbíìn kí wọ́n máa gbé ọmọ wá sí ọ̀dọ̀ àwọn sàhábí kí wọ́n máa bá wọn ṣe tahniki yẹn lẹ́gbàá nígbà tí anabi sallallahu alayhi wa sallam ti kú láyé nǹkan yẹn ó ti dúró òun ò ṣe mọ́ ìbáyẹ̀pẹ̀ abá nínú àwọn sàábí wọn tún gbé ọmọ wá sọ́dọ̀ sayidina abubakar ní àsìkò rẹ̀ àbí sayidina umar lásìkò rẹ̀ àbí uthman àbí ali àbí àwọn sàábí mi torí àti wàlbarka a nìtọ̀ ìdájọ́ yìí àwọn sàábí ti fi hàn pé kò mọ lórí anabi nìkan so eléyìí fi hàn pé ìdájọ́ yẹn orí anabi nìkan ni ọmọ so ẹnikẹ́ni ló lè ṣe tàníìkì fọmọ. now hadithi ìkẹyìn nínú báàbí tí a ń kà lọ ní hadithi Anas ibn Malik radiyallahu anhu qala جاء أعربي فبال في طائفة المسجد فزجره الناس فنهاهم النبي صلى الله عليه وسلم فلما قضى بوله أمر النبي صلى الله عليه وسلم بذنوب من ماء فأوريق عليه حديث مبا على تدو أنس أما مالك أني أروكو كان أعرابي أروكو tó yẹ pé wọn ò gbé ní ìlú so ìwà wọn yàtọ̀ sáwọn tó ń gbé ìlú bá civilization rọra yàtọ̀ so pàápàá jùlọ torí pé àwọn ń gbé láàrin ràkúnmí àti nǹkan ọ̀sìn wọn so ìṣesí wọn ó fẹ́ dàbí ìṣesí tí wọ́n ń ṣe sí eh, àwọn nǹkan ọ̀sìn wọn ìṣesí wọn sáwọn èèyàn yòókù bí ìṣesí tí wọ́n ń ṣe sí àwọn nǹkan ọ̀sìn wọn ni so arákùnrin yìí tọ́ wa nígbà wọn wá kírun tán ìtọ̀ ń gbọ̀n lọ́wọ́ kó wa lọ sí apá kan nínú mọ́ṣáláṣí lọ́ba bẹ̀rẹ̀ sí tọ̀ fasajara ọ̀nà sọ̀rọ̀ àwọn èèyàn bá jágbe mọ́ fana hawumu nabi sallallahu alayhi wa sallam nanu bani ayefile anabi pa wọn lọ́wọ́ àti jágbe mọ́ ẹni tí ń tọ̀ sínú mọ́ṣáláṣí nígbà tó wá tọ̀tọ̀ rẹ̀ tán anabi bá ní kún kún bu omi wá dalwan aw bi Eh, abọ́ àbí bọ́kẹ́ẹ̀tì wọn ó bu wá fáwọn orí ikọ̀ alẹ́ yìí wọ́n bá dà síbi orí ìtọ̀ rẹ̀ arákùnrin yìí wọ́n ń pè ní Dhul-Khuwaysara ó kọ rẹ̀ nù wọ́n ní nínú àwọn olùkọ́ ó jẹ́ tí ó ní inú fùfù tó yẹ pé nínú àwọn àládà rẹ̀ àìmọ̀kan ó wọ́pọ̀ nù ìṣesí ẹ̀ so kò mọ ntí ipò mọ́sálásí nínú ẹ̀sìn tó bá pọ́n mọ̀ ni kò ní í ṣe bẹ́ẹ̀ so kò sí mọ kí ni àwọn nǹkan tá a lè ṣe nínú mọ́sálásí kí ni tí a lè ṣe so nígbà wọn kírun tán ìtọ̀ ń gbọ̀n lọ́ba lọ sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ń tọ̀ nígbà táwọn èèyàn rí wọ́n jágbe máa àwọn míì dìde lórí ẹ̀ wọ́n ṣe mọ̀ mọ̀ mọ̀ ẹni pé mọ́tọ̀ mọ́tọ̀ mọ́tọ̀ sọ wọ́n fẹ́ já ìtọ̀ rẹ̀ ni anabi sàlám lọ́ba sí wọn lọ́wọ́ pé àwọn ò fi torí pé anabi sàlám ẹni tí ó ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ìṣesí tí ó tó tutù pẹ̀lú àwọn sàhábì rẹ̀ débi pé ní ìgbẹ̀yìn àdìsí nínú àwọn rìwáyà mi anabi ni innama bu'ithtum muyassirin walam tub'athu mu'assirin subbu alayhi sajla min ma'i ipe ọlọ́run rẹ̀ yín wá láti ṣe ìdẹ̀kùn ni láti máa ṣe bìṣára yìí ni pé ìró dùnú ọlọ́run rẹ̀ yín láti máa ṣe ilé kókó máa àwọn èèyàn ń sọ fún àwọn sàábì rẹ̀ so a ó rí i pé eléyìí ó fi hàn pé àkọ́kọ́ náà ẹni tó bá jẹ́ aṣíwájú ó yẹ kó ní ìdájọ́ ní ìdájọ́ tí ó tí ó ṣe gbogbogbò láǹfààní tó kọ́ wà very very very very i mean smart láti dájọ́ lẹ́ẹ̀kan náà torí pé tí àrẹ́bísà sálẹ̀ tó wáyé pé yọ́ máa ronú kí ni tóun ó ṣe wọ́n ti lu arákùnrin yẹn ti ń tọ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kan náà ló ti ní wọ́n fi ilẹ̀ kí ni ìdí tó fi ní wọ́n fi ilẹ̀ àwọn afa sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó pọ̀ wọ́n ní àkọ́kọ́ ni pé tí wọ́n bá lọ bá báyẹn ó lè jẹ́ pé ọwọ́ bíi tí ń tọ̀ sí un ibẹ̀ kọ́ ni ìtọ̀ ọmọ yóò wá di pé ìtọ̀ fọ́nká so bóyá ọwọ́ bíi tí ó tọ̀ sí ń péré náà ni wọ́n bomi lé tó bá yẹ pé wọ́n á lọ bá níbi tó bá ti ń bá ṣe kò ní lè dá ìtọ̀ àkọ́kọ́ nìyẹn dídá ìtọ̀ gan fún rẹ̀ ìnira fún ni ìnira lọ fún ó sì lè ṣe léṣe àbí kọ́ pé ìtọ̀ gan gbogbo ara rẹ̀ ni ó bàjẹ́ sọ́ọ́ rí pé a fẹ́ síwọ́ nǹkan a tún ti bà nǹkan míì jẹ́ inú mọ́sálásí ló bàjẹ́ púpọ̀ o tó àárí kò sí èrè tá a jẹ ara rẹ̀ ló tún dà sí kò sí èrè kankan tá a jẹ pàápàá jùlọ ẹni tí ọmọ kan ni tá a fẹ́ kọ́ tá a bá fi irú ìwà bá ń kọ kò ní gbọ́ ìdí nù tó fi jẹ́ pé nínú àwọn ẹgbẹ̀wọ̀n ọ̀rọ̀ mi wọ́n ní arákùnrin yẹn sọ fún wọ́n sọ nínú mọ́sálásí pé ọlọ́run forí jìn mí àti muhammad lẹ́yìn muhammad wọ́n forí jẹ́ nìkan kan so èyí pé ọ ń sọ̀rọ̀ sí àwọn tí wọ́n jágbe mọ́ òun ibi kọ́lọ́ ọmọ forí jìn òun àwọn àti anabi muhammad kan ní kọ́lọ́ ọmọ forí jìn wọ́n ní ní anabi sọ sọ pé ah ah ọba ti sọ báwọn ó ti ó ti ó ti fún ntọ́ tó láàyè ó ti fún un ó jẹ́ kí nǹkan náà kárí gbogbogbò ọlọ́run ọba ìkẹ́ rẹ̀ àti ìdáríjì rẹ̀ ó fẹ̀ ju kọ́mọ lórí èmi rẹ̀ lọ. so èyí ń fi hàn pé ẹni tí ò mọ nǹkan ọgbọ́n àti òye ló fi yẹ ká máa kọ́ bákan náà ó fi hàn pé ìdájọ́ ìfi ìfífọ́ ìtọ̀mọ́ ní tó bá dáalẹ̀ oníkéèyàn da omi lé ìtọ̀ náà lórí ìdí ni pé ìtọ̀ ó lè jẹ́ pé gbogbo bítọ̀ ń lè tọ̀ tó kò lè tó one litre bó ti wulẹ̀ kítọ̀ náà tó kò lè tó one litre so one litre àti bọ́kẹ́ẹ̀tì kan èwo lọ́pọ̀ jù bọ́kẹ́ẹ̀tì kan lọ́pọ̀ jù àwọn rí i pé bọ́kẹ́ẹ̀tì kan yẹn ó ti jẹ́ pé kí ìtọ̀ yẹn kó kó ara omi. so ẹ̀gbin o le see ṣe àwọn sọ pé èèyàn ó bu àyè yẹn kúrò àwọn eléyìí náà ilé koko ni a gbọ́ nínú ẹ̀gbà ọ̀rọ̀ kan pé anabi sọ fún wa kó bu èèpẹ̀ ẹ̀bẹ̀ kú nítorí ni kó wọ́n dà orí so eléyìí fi hàn pé tí ìtọ̀ bá dà á lẹ̀ ohun tá a ṣe a bu omi lé ìtọ̀ náà lórí omi tó pọ̀ ju ẹ̀gbin tí ó wà lórí ilẹ̀ lọ so eléyìí ni àwọn hikma tó wà nù hadithi afwan mo rò pé mo sọ pé eléyìí ni hadith ẹlẹ́kẹyìn hadith kan náà ló kù nínú nínú báàbí yìí fi tọ́wá pé àsìkò bá ti lọ lókù náà náà àsìkò sì wà àsìkò Maghrib àsìkò ìṣá ti o ti change náà àdìsí ẹlẹ́ẹ̀kẹyìn àdìsí kẹyìn tó wà nínú báàbí ó ní etí àgbà ọlọ́dọ̀ an Abi قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الفطرة خمس الختان والاستحداد وقص الشارب وتكليم الأظفار ونفت ونفت ونتف الإبت حديث يا بالوتو أبو هريرة الله باكيو يونسي وني مغبو tí a nẹ́bí sallallahu alaihi wasallam tó ń sọ wípé alfitrọ khamsun ìṣẹ̀dá ọmọ ènìyàn tó yẹ kí a mójútó kọ́ ẹ pé gbogbo èèyàn pátá òní wọ́n máa mójútó ìṣẹ̀dá yìí nǹkan márùn ni àkọ́kọ́ nú ẹ̀ ó ní ìdára ìkọlà kíkọlà kẹsẹ̀ ìlà ojú ìlà ojú ara ẹlẹ́ẹ̀kejì al-istihdad láti mú irun tó máa ń hù lójú ara kúrò ní ara náà ẹlẹ́ẹ̀kẹta qassu shari láti dín irun irun mú kéèyàn ó dínkù taklimul adhafir láti gé èékánná wà natful itbi àti kéèyàn já irun àbíyá alákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run pé àwọn kìíní ní fitrọ ìṣẹ̀dá àwa wò pé gbogbo ẹ̀ pátá àfọ̀mọ́ni ọ̀hárà ni so ìdínú táwọn afáfi sọ pé fitrọ yẹn ó pólùsì méjì alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ó jọ mọ́ ọkàn èèyàn ẹ̀mí èèyàn kéèyàn ó ṣe àfọ̀mọ́ rẹ̀ wọ́n ń pè ní fitra èèyàn ó ṣe àfọ̀mọ́ rẹ̀ pẹ̀lú pínni pẹ̀lú ìmánì ó ní qur'an gbà lérò nígbà tí ọlọ́run ní fàákìm wajhaka lid-dini hanifan fitratallah allati fatara an-nasa 'alayha la tabdila li khalqillah dhalika ad-dinul qayyim walakinna akthara an nígbàtí ọlọ́run ní wàákìm wajhaka lid-dini hanifa wípé ẹ̀dọ̀ ojú yín kọ ẹ̀sìn èyí tó dúró fitratallah ó ní ìṣẹ̀dẹ́yàn allati fatara an-nasi alayha tọ́lọ́run bá ṣe tọ́lọ́run dá èèyàn lé lórí èyí fi hàn pé tí a bá bímọ káti ẹ̀ mọ́ kọ́lẹ́sìn kákan fi ilẹ̀ ṣùgbọ́n kọ́ má ní ta'thirul khariji ẹni pé nǹkan kan tí wọ́n máa kópa lára rẹ̀ látòde kò ní lúpọ̀ mọ́ ẹni tó ń ṣe christian kò ní lúpọ̀ mọ́ ẹni tó ń ṣe islam kò ní lúpọ̀ mọ́ ẹni tó ń ṣe nǹkan kan míì yóò dàgbà lórí kọ́mọ̀ ìpè ọlọ́run ọba ń bẹ torí pé n ta ṣe ìṣẹ̀dá rẹ̀ lórí ẹ̀ náà nù ọlọ́run ti ṣẹ̀ṣẹ̀ dá rẹ̀ lórí pé kọ́mọ̀ pé ọlọ́run ba ẹyọ kan ṣoṣo ní bẹ wọ́n ní wọ́n bi olùkó kan nínú àwọn lárúbáwá oko tí ó nǹkan kan nípa ẹ̀sìn Islam ìpè kí ni àmì tó fi ń dá ọlọ́run ọba rẹ̀ mọ̀ wọ́n ní ah, olókè tí sánmà tó lọ tẹ́rẹ̀ yìí tó wọn ò nǹkan kan tó mú dání ilẹ̀ tí ó lọ gbansasa yìí tí òun ò rí eh, eh, òkú omi wọ́n ní ṣe bí eh, ìgbẹ́ ràkúnmí ló máa ń fi hàn pé ẹni tó ń sin ràkúnmí gba bí ẹsẹ̀ èèyàn tí ń tẹ̀ ló máa ń fi hàn pé èèyàn gba orí Sahara ó ní gbogbo àwọn nǹkan yìí tóun rí ó fi hàn pé ẹnìkan wà tó yẹ kó ń lọ dáa òun tọ̀ òun sì ju gbogbo ẹnikẹ́ni lọ kò sì mọ̀ kankan nípa ẹ̀sìn ẹ̀yin fi hàn pé ọlọ́run ṣe ìṣẹ̀déèyàn lórí kọ́mọ̀ yìí pé ọlọ́run ọba ọba àṣọ ni ọba kan ṣoṣo nù ìdí inú tí anabi sàlám tó fi sọ yìí pé ma min mawludin yuladu ala fitra fa abawahu yuhawidani aw yunassirani aw yumajjisani. ipe gbogbo ọma pátá wọn bi lórí ìṣẹ̀dá kọ́mọ ọlọ́run ọba àwọn òbí rẹ̀ oní ó kópa lára rẹ̀ tí wọ́n sọ di christian àbí wọ́n sọ di yahudi àwọn òbí wọ́n sọ di nǹkan mi so àkọ́kọ́ nìyẹn da ẹlẹ́ẹ̀kejì ìmára ẹlẹ́ẹ̀kejì ni ìmára èyí tó hàn tí nú ni ìmánì àti àwọn nǹkan tí ìmánì kó jọ sínú. eléyìí ó ní àfọ̀mọ́ àwọn nǹkan tí ó wà ní ara èèyàn torí pé àdìsí mi ó sọ pé alfitratu ashra ẹni pé ìṣẹ̀dá mẹ́wàá ni anabisa asala ó tún ka àwọn nǹkan míì nínú èyí tí nínú márààrún yìí gbogbo ẹ̀ náà pátá ìmára ni níbi àwọn oríkèé ara pátápátá so alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ó ní alkhitan ṣíṣe dídábẹ́ òun ni kí wọ́n mú awọ tí ó bu tí ó bo eh, eh, eh, ojú ara ọmọ kúrò so eléyìí àǹfààní rẹ̀ òun náà ni pé kó lè má máa kó àwọn àdọ̀tí tí ó ṣòro láti mú kúrò sínú so tí wọn bá mú ojú ara yẹn kúrò ńgbà téèyàn bá dàgbà tán oríṣiríṣi àwọn àdọ̀tí ni wọn máa kó sínú téèyàn ò sì ní lè ṣe àfọmọ́ rẹ̀ ó sì lè dá nǹkan míì lẹ̀ sí i onítọ̀hún ó sì wà lórí ṣẹ̀ríà anabi ibrahim aleyhi salatu wa salam ó ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dábẹ́ ó sì dábẹ́ náà nígbà tí ó wà ní ọmọ ọdún ọgọ́ta ọgọ́rin ọdún yorùbá lọ ọgọ́rin ọdún years ìdí ni pé. àwọn èèyàn rẹ̀ wọn ò máa dábẹ́ má ó wà nínú àwọn àsìkò tó yẹ pé àwọn èèyàn ò máa dábẹ́ ni ọlọ́run bá pa anabi Ibrahim ní àṣẹ pé kí ó dábẹ́ ó sì dábẹ́ nígbà tó tó ọmọ eighty years so ìdínú tí ọlọ́run wá fi ṣe ìdábẹ́ yẹn ní ṣẹ̀ríà láti orí ṣẹ̀ríà anabi Ibrahim léètọ́ yẹ pé ṣẹ̀ríà anabi Ibrahim náà ní ṣẹ̀ríà tí. Eh, Islam tó tó dálé lórí so a ṣe ìdábẹ́ yẹn ní ọ̀ràn ẹ̀yàn fún ẹni tó bá ti bàlágà ṣùgbọ́n ká ṣe ní nígbà tí ọmọ wà ń kékeré eléyìí mustahabi ni ohun tá a fẹ́ torí pé ṣíṣe ní kékeré yẹn òun ló fi mú ló fi mú ìrọ̀rùn wá fún ọmọ tí a dábẹ́ fún nígbà tó bá ti dàgbà yóò já ìnira ní ọ̀jẹ̀ so ìdínú táwọn afáàfin ni kéèyàn ó ṣe ní kékeré yẹn òǹlò àgbà náà kún mọ́ àwọn ọmọdé wọ́n tún ní àwọn nǹkan tí máa mú ègbò san ó wà very strong láti ìgbà tí wọ́n wà ní kékeré yẹn kódà àwọn kò ní tó gbà kan gbogbo ẹ̀ yóò ti gbẹ ju kí ọmọ ó ti dàgbà lọ ìgbà míì àwọn tó máa ń fi ọmọ ẹlẹ̀ tó di bíi six years torí ẹ̀rí wọn ni pé anabi sàlá sàlám ó dábẹ́ fún àwọn Hasan àti Hussein nígbà tí wọ́n pé six years a ó rí i pé ẹni tó dábẹ́ fún ọmọ nígbà tí ọmọ wà lóko ńlò ó máa ń síwájú ó máa ń san ó máa ń tètè ń san ju ẹni tá a dábẹ́ fún nígbà tó wà ní six years lọ torí ńgbà yẹn ó ti bẹ̀rẹ̀ sí rìn a ní wọ ṣòkòtò fún lóòótọ́ ṣùgbọ́n yóò máa lọ yóò máa ó lè ṣubú ibẹ̀ yóò tún bó níbi tó bá ti ń ṣe yóò tún bó yóò mú kíkiní ọmọ tètè san ju gbà tí ó wà ní kékeré lọ so dídábẹ́ yẹn ká dáa fún ní kékeré olódàájú pàápàá jùlọ ìmára ló jẹ́ ìmára ni ọlọ́run ṣe ìdábẹ́ yẹn ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni istihdad ọ̀nà ìmára ni ká fa irun ojú ara gbogbo bí èèyàn bá ṣe lè ṣe yálà èèyàn fà pẹ̀lú abẹ́ èèyàn fà pẹ̀lú scissors ni gbogbo ẹni àwọn afáàní kò sí aburú nù ẹ̀ bákan náà kọ́sù ṣáàrì ìdín irun mú kú ọ rí pé gbogbo ẹ̀ tí a bá fi ilẹ̀ láì ṣe ọ rí pé ìnira ni ó jẹ fáwa tí ó wà lára wa gan fúnra téèyàn bá fi irun múlẹ̀ nísìn kọ́mọ́ fa ọba bẹ́ẹ̀ sí wù ọba bẹ́ẹ̀ sí wù ṣé yóò mú fáìn ni àbí yóò mú ọ́gìlì <laughs> yóò jẹ kó burú ní wà ní ẹwà ni ṣùgbọ́n nígbà tó bá fa yóò tún rẹwà so gbogbo ẹ̀ náà ni islam ló mójútó pàápàá jùlọ ìmára ni nígbà tí n bá ń jẹun gbogbo orun mú rẹ náà ni ó máa jẹun pẹ̀lú ẹ̀ so nígbà tí n bá ń jẹun pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tí irun gùn tí ọbẹ̀ ẹlá tó kó <laughs> ọbẹ̀ àwọn ọmọ fi bàbá rẹ̀ rìn <laughs> so a ó rí i pé ìmára ni kíní ẹ̀ jẹ́ so ká mú ojútó and then fífa. Uh, irun ojú ara àfààní èèyàn gbọdọ fílẹ̀ ju forty days lọ èèyàn gbọ́dọ̀ fílẹ̀ ju forty days lọ èèyàn fa ló dáa jù torí pé irun wúwù ní ara àbí èékánná wúwù lára èèyàn yàtọ̀ sí ẹnìkan yàtọ̀ sẹ́nìkejì ẹlòmíì tí ẹ máa ń tètè ń hù ẹlòmíì tí ẹ tètè gbogbo èèyàn pátá kọ́ wọ́n fi ju forty days lọ. so àmọ́ èékánná gígé àwọn àfa ọ̀pọ̀lọpọ̀ wọn wọn lọ lórí pé kó má ju ọ̀sẹ̀ kan lọ pàápàá jùlọ kéèyàn ò tiẹ̀ tíráì láti yẹ pé gbogbo ọjọ́ jímọ̀ pátá yóò máa gé èékánná rẹ̀ bákan náà natful eighty ni wọ́n nípa máa já so eléyìí kìí ṣe gbogbo èèyàn lọ́rọ̀ lọ́rùn èmi ò tí ì jarí torí pé mo gbìyànjú àti já mo rí pé ah <laughs> bí ìgbà tó yẹ pé àwọ̀ fẹ́ jápọ̀ so kò sí aburú náà èèyàn lè fà ìfífà ìrùn tó rọrùn so kò kò pa dandan kọ́ yẹ pé jíjá lè yàn máa já èèyàn bá lè já kò sí aburú náà ẹni tí ó bá lè já kó fa òun ni ohun tó dáa jù eléyìí ni àwọn alfitro alhamsa tí anabi sàlám tí ó mẹ́nu bá nù eléyìí àwọn ètò wọn pè ní ashra anabi mẹ́nu ba àwọn nǹkan míì tí ò sí nínú eléyìí torí àsìkò á dùn olórí eléyìí ohun tí a sọ tó ṣe déédé ọlọ́wà kó fún aládàá rẹ̀ tó ṣe àṣìṣe ọlọ́run kó fún kó foríjì wọn. Excellent. sẹ́rí gbogbo ògbà anabi sallallahu alayhi wa sallam ó ti ṣe ó ti la ojú ọ̀nà léè tó wà perfect gbogbo ògbà tí a bá ti dó lójú ọ̀nà náà yóò sòrò ka sọnù àti ẹni sọnù ni nígbà tí anabi sallallahu alayhi tó ní ká tẹ̀lé súnà òun àti súnà àwọn khulafa ar so àsìkò anabi sallallahu alayhi wa sallam anabi òlùlù anabi ọkọrin so ìdínú tí ọlọ́run gan fúnra rẹ̀ tó fi sọ nínú alukur'ani wípé a kọ́ lórin a sì kọ́ ní a kò sì tọ́ sí anabi sàlá láti máa kọrin so irú òwò wa ni ó wà lásìkò anabi sàlá èyí tó wà lásìkò anabi sàlá ó ní ewì kíkó and then ewì kíkú yẹn gbogbo gbà ọ̀rọ̀ hikma ni máa ń wá a ó rí i pé ewì yorùbá gan láti ilẹ̀ wá kó tó di pé gbogbo ẹ̀ wá bàjẹ́ náà a ó rí i pé ọ̀pọ̀ rẹ̀ àwọn ọ̀rọ̀ hikma àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tẹ́ máa rí ọgbọ́n kọ́ eyín lọ́wọ́ lásìkò àwọn àwọn àwọn anabi sallam àjẹ́ tó sì tún gbayì ní tó gbajúmọ̀ ní àwọn láàrin àwọn lárúbáwá dé pé ó wà nínú àwọn tí wọ́n máa fi ń ṣe ipò àti ìgbéga láwùjọ ká ní nínú ilé yín ni ẹni tí ń kéwì tó tó tó gbajúmọ̀ ló ti wá so eléyìí wọn nìkan ni ó wá ó sì anabisa asalam sì fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ torí pé nínú àwọn tí wọ́n ń bú anabisa asalam pẹ̀lú ewì a rí nínú àwọn sàábì anabisa asalam tánàbí bí wọ́n lè rí eléyìí ni ọ̀dà ẹni báyìí lóhùn eléyìí fi hàn pé ewì kíkó kò sí aburú náà ṣùgbọ́n orin tá a máa kọ máa máa lùlù èyàn sínú Islam so àti pé ní Islamic song gangan fúnra ẹ̀ àṣìṣe ni pápá jùlọ tó ń pè ní Islamic song nísìnyí ẹ rí i pé níbi tán ti ń lù níbi òde pati ni wọ́n máa jó àwọn obìnrin wọ́n máa lù wọ́n máa lù dí wọ́n máa ṣe gbogbo ẹ̀ àwọn rí i pé gbogbo eléyìí kì í ṣe Islam so àti pé ní eh, Islamic song àṣìṣe gbáà ni and then alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe ọ rí pé ẹ̀ ní rí adab al-islami alára wọn pẹ̀pẹ̀ ní tí wọ́n ń pè ní ìṣesí ẹ̀sìn gan ò ní sí lára wọn. so